kán má ṣe tí ó mú kí ló bí àwọn èèyàn wa hmm. kábíyèsí ní mú àwọn èèyàn mọ́lẹ̀ ẹ wo àwọn tí wọ́n pa pásítọ̀ ǹjọ́ sí hmm. wọ́n láwọn fẹ́ lọ dáná sun àwọn ènìyàn ni hmm. àwọn aráàlú láwọn fẹ́ lọ dáná sun wọn kábíyèsí náà sọ fún wọn pé ẹ ẹ gbọ́dọ̀ mófin lọ́wọ́ ara yín tọ́ndẹ̀ kó wọlé àwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn yẹn sì wà ní àmọ́ tí wọ́n fi wọ́n sí títí dè fún wọn ń gbé wọn lọ ilé ẹjọ́. ìyẹn àwọn fúlàní tó ṣekú pa olùṣọ́ àgùntàn gbà náà. àwọn tó ń ṣekú pa olùṣọ́ àgùntàn wọn àti rìlíìsì wọn wọ́n sì wà ní wọ́n wà ní detention títí dè sí. Hmm. nínú ṣẹ̀dálẹ̀ òǹkàlùkù méjì tí ń sọ òǹkàlùkù dẹ̀ mẹ́nu àlá rẹ̀ hmm. tó bá yẹ pé ńgbà tó dúdú dúdú ni o ò lè mọ gbẹ́nu òlu bàbá mi kó o pa mí lọ́mọ kí n wá mọ fojú rẹ̀ wù ẹ́ hmm. gbogbo wa lámọ ìtàn dáadáa Hmm. ìtàn fúlàní àti yorùbá hmm. àwọn ogun tó ti ṣẹlẹ̀ but ojú ti là ayé ti da yí ọ̀làjú so àwọn fúlàní yẹn wọ́n nílò kí wọ́n kíyèsára wọn because ẹni wọ́n pa of recent ọba ti bẹ̀rẹ̀ sí ní gbégbèsè lórí rẹ̀ náà hmm. but for how long la fẹ́ ṣe lè dà orúkọ mi ni. Ah, Reverend Peter Ọlálẹyẹ hmm. tí mo láǹfààní láti jẹ́ agbẹnusọ tàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ hmm. fún ọba lórí ọ̀rọ̀ ètò ìròyìn. Hmm. ìyẹn wípé chief press secretary. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ ṣeun ẹ̀kọ́ àtòlú ìlú ò ní dàrú mo wá fẹ́ béèrè báyìí sà ẹ̀yin gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún kábíyèsí lórí ọ̀rọ̀ tó jọ mọ́ ti ìròyìn ǹjẹ́ ìròyìn ti dé tí yín wípé akẹ́kọ̀ọ́ kan wọ́n dẹ̀mí ẹ̀ légbodò nílùú kan tí wọ́n ń pè ní ẹlẹ́múyẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bíi rọ́njọba àbílẹ̀ sólérè yíyan ní ìlú ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ lọ́sẹ̀ tó rí kọjá lọ. ẹ òótọ́ ni hmm. a gbọ́ sí i ó dẹ̀ jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ hmm. àti ètò ìpìlẹ̀ lánàá náà. mo hmm, ń bọ̀ wá bẹ̀rù ní ah, iṣẹ́ tó ń gbọ́ tàná náà. Eh, kí n tó sọ̀rọ̀ kí n tó sọ ohunkóhun lórí ọ̀rọ̀ yẹn hmm. àkọ́kọ́ fẹ́ eh, a fẹ́ kẹ́dùn pẹ̀lú àwọn tí wọ́n pàdánù àwọn ẹni wọn hmm. pé ọlọ́run á tù wọ́n nínú ọlọ́run ò dẹ̀ jẹ́ kárí irú ẹ̀ mọ́ gbogbo àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ búburú yẹn ọlọ́run máa tú àṣírí wọn ọlọ́run máa tú àṣírí wọn ọlọ́run á dẹ̀ mú wọn àmì o àmì o àmì o ah, ẹ ṣeun gan ni ẹ jẹ́ mú béèrè mi láti bí i wípé látìgbà tí ọ̀rọ̀ ti gẹ́gẹ́ ti ṣẹlẹ̀ ìgbésẹ̀ tí ẹ wípé kábíyèsí ó gbé nígbà náà ó tún bímọ ọ̀rọ̀ ìwọ́de eléyìí tí àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ níjọba àbílẹ̀ oríire tí wọ́n ṣe wá sáàfin nínú oṣù kẹta ọdún tá a wà nù ẹ̀ níbi tí wọ́n ti ní. Ni kí kábíyèsí ó gba àwọn lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ fúlàní adaranjẹ tí kábíyèsí tẹ̀sí ni pé lọ́wọ́ lórí ètò yìí nígbà náà tẹ́ ni pé kábíyèsí ti pe àwọn fúlàní sípàdé láti ṣèwé agbẹ́jẹ́ fún wọn wípé kí wọ́n ṣèwé agbẹ́jẹ́ mọ́wọ́ kí ni ìgbésẹ̀ tó ń wáyé lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn fúlàní adaranjẹ àti àgbẹ̀ kí làṣẹ tí kábíyèsí ń pa fún wọn àti pé bóò ni wọn ti ń tẹ́tí gbọ́ sí. ok um, yeah wẹ́ nígbà yẹn tí ti ètò ṣẹlẹ̀ ní ọ̀nà ohun tẹ́rìn tó ṣẹlẹ̀ hmm. so number one ọba mọ́nítọ̀ mátà yẹn hmm. fúnra wọn hmm. láti rí dájú pé ìdájọ́ òdodo wà wọ́n wá wò pé prevention is better than cure bẹ́ẹ̀ni wọ́n wá ránṣẹ́ pé síríkì fúlàní pé tó bá ti ń bọ̀ kó kó àwọn ìgbìmọ̀ rẹ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ wá. wọ́n dẹ̀ sọ fún wọn pé gẹ́gẹ́ bí bàbá fún gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ àtúnlé hmm. àtàlejò hmm. àwọn òfin tó máa dàlú àwọn rú hmm. kó pe àwọn ọmọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ kán kọ́wọ́ ọmọ wọn bọ́ sọ àwọn òfin gbọ́rú ìṣẹ̀lẹ̀ báyẹn mọ́ bọ́jẹ́ tó banilọ́kànjẹ́ wípé kàkà kí ewé àgbọ̀ rọ̀ pípele ló tó ń pele sí hmm. and ìdí nìyí tó fi jẹ́ wípé ìgbésẹ̀ míì tó bá bẹ̀rẹ̀ sí ní gbé láti rí dájú pé ojú kára wa mọ́ nílùú Ògbómọ̀ṣọ́ hmm. ó lọ́rọ̀ ṣọ̀kan láàrin àwọn lọ́balọ́ba hmm. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí rẹ̀ bọ̀ máa ń sọ̀rọ̀ lórí ìyẹn létà so sẹ́rí àwọn Fúlàní yìí tó bá yẹ pé bí wọ́n ṣe ń ṣe ilẹ̀ yàmí náà ń ṣe Nàìjíríà ó ti dàrú kò sẹ́ni tó ní monopoly of killing kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti gbẹ̀mí ẹnikẹ́ni hmm. ní ìwà ilẹ̀ bàbá wa la wà tí a bá ti jọmọ nàìjíríà gbogbo tó bá wà ilẹ̀ bàbá ẹ̀ hmm. ní o but nínú àṣà nínú ṣẹ̀dálẹ̀ òǹkàlùkù méjì tí ń sọ òǹkàlùkù dẹ̀ mẹ́nu àlá rẹ̀ hmm. tó bá yẹ pé ńgbà tó dúdú dúdú ni o ò lè mọ gbẹ́nu ìlú bàbá mi kó o pa mí lọ́mọ kí n wá mọ fojú rí wù ẹ́ hmm. gbogbo wa la ìtàn dáadáa hmm. ìtàn Fúlàní àti Yorùbá hmm. àwọn ogun tó ti ṣẹlẹ̀ but ojú ti là ayé ti da yí ọ̀làjú so àwọn Fúlàní yẹn wọ́n nílò kí wọ́n kíyèsára wọn because ẹni wọ́n pa of recent ọba ti bẹ̀rẹ̀ sí ní gbègbèsẹ̀ lórí rẹ̀ náà but for how long la fẹ́ ṣe léyìí dá. Hmm. so àwọn fúlàní yẹn tẹ bá dẹ̀ pé wọ́n ń sìn ní tí wọ́n á sọ ó ní pé ẹni ó pààyàn àjòjì ni. Hmm. bóò ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílé tẹ́ ẹ ti wà láàrin wa bóò lè àlejò ṣe máa wọlé sáàrin yín tẹ́ ẹ̀ ní ṣàlàyé fún un pé bá a ti ń ṣe nílùú yìí tí wọ́n fi tí wọ́n fi lé wa Hmm. so àwọn fúlàní tó dájọ́ ń gbé àwọn la máa blame because àwọn náà má jòjì àwọn ò má jòjì hmm. àwa gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ni hmm. ọba ti ṣàwọn emergency meeting kan láti rí i dájú pé gbogbo kini ó je odò lọ mú so èkó dà èkó puku ní kámúkù láyéré ni wọ́n ń lọ gbẹ̀mí so ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ because kábíyèsí gẹ́gẹ́ bí bàbá fún gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ hmm. wọn ò fẹ́ kí nǹkan kan ṣe ọ̀kan kan nù àwọn ọmọ wọn tó hmm. gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ó jẹ́ ní tí ó ó jẹ́ ní tó ń bà wọ́n lọ́kàn jẹ́ kan hmm. tí wọn àdẹ̀fẹ́ máa gbọ́rú ẹ̀ rárá rárá pé báwo ni irú ẹ̀ ti máa máa ṣẹlẹ̀ and ó jẹ́ ní tó jẹ́ ìpèníjà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ìyẹn nílùú ògbómọ̀ṣọ́. nílùú ògbómọ̀ṣọ́ hmm. láti step up géèmù wọn láti step up géèmù wọn from time to time inú àwọn ìpàdé tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn aráàlú hmm. so wọ́n gbọ́dọ̀ mọ emphasize ẹ̀ fún wọn fúlàní yẹn kò sẹ́yà tí ò ní lọ́wọ́ ṣùgbọ́n ti fúlàní yìí gbọmọgbọmọ wọn ti ń pọ̀ jù gbọmọgbọmọ wọn ti ń pọ̀ jù mọ́dẹ̀ hmm. ṣe ń ṣe tí ẹ̀dá ẹ̀yà Yorùbá tí ò bá jẹ́ ẹ̀yà ní sùúrù hmm. nǹkan ti máa yíwọ́ hmm. a mọ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìlú àlàáfíà but èyí tó yìí ó jẹ́ tó ń balẹ̀ lọ́kàn jẹ́ gan so àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n pe kérésẹ́rì kí wọ́n kán kì tán gbá gbogbo àwọn èèyàn rẹ̀ kan bá wọn ṣe mítìn àwọn ọmọ ìrìnsẹ̀ tiwa láàfin mi báyìí kábíyèsí ń gbìyànjú kan hmm. àmọ́ dẹ̀ yóò ti wù another mítìn sì máa wáyé mọ̀ mo lérò pé mítìn tó máa wá wọ́n gbogbo ẹ̀ balẹ̀ bọ́ọ̀lù ní ètò máa wáyé yìí hmm. because we can continue like this we can continue like this. ẹ ṣeun gan ni sá. a jẹ́ olùgbé àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́ hmm. a jẹ́ ẹni tó ń fẹ́ ìtẹ̀síwájú a jẹ́ olùfẹ́ àlejò hmm. nílùú Ògbómọ̀ṣọ́ hmm. but kán má ṣe tí ó mú kí inú bí àwọn èèyàn wa hmm. kábíyèsí ní mú àwọn èèyàn mọ́lẹ̀ ẹ wo àwọn tí wọ́n pa pásítọ̀ ǹjọ́ sí wọ́n láwọn fẹ́ lọ dáná sun àwọn ènìyàn ni àwọn aráàlú láwọn fẹ́ lọ dáná sun wọn kábíyèsí náà sọ fún wọn pé ẹ ẹ gbọ́dọ̀ mófin lọ́wọ́ ara yín tọ́ndẹ̀ kó wọlé àwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn yẹn sì wà ní àhámọ́ tí wọ́n fi wọ́n sí títí dè fún wọ́n ń gbé wọn lọ ilé ẹjọ́. ìyẹn àwọn fúlàní tó ṣekú pa olùṣọ́ àgùntàn gbà náà. àwọn tó ń ṣe kú pa olùṣọ́ àgùntàn wọn àti rìlíìsì wọn wọ́n sì wà ní wọ́n wà ní detention títí dè sí. Hmm. Hmm. níbi tí wọ́n dìtẹ̀ wọn sí. Hmm. olùṣọ́ àgùntàn sà. yes sà. torí àkókò láti orí ìtẹ́ ọ̀rọ̀ wo lọ bá fi ránṣẹ́ sí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣekú pa lọ́sẹ̀ tó kọjá lọ àti lánàá yìí torí kí wàhálà ọmọ bá ṣẹlẹ̀. ok ọ̀rọ̀ àwọn kọ́ ni pé ọba ọba ń fẹ́ kí wọ́n dákun kí wọ́n gbà fún ọlọ́run pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ hmm. torí pé gbígbà fún ọlọ́run lè sinmi hmm. ọlọ́run ló ní ìmí inú ènìyàn ọlọ́run ní máa mú yàn wáyé náà ní máa mú yàn padà. Mm ọba fẹ́ kí wọ́n mọ̀ wípé ọlọ́run máa tù wọ́n nínú àmín kí wọ́n jọ kí wọ́n fọwọ́ wọ́nú ẹni tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ká má jẹ́ kí n tó ṣẹlẹ̀ yẹ kó ti anybody láti gbígbèsè tí ò tọ́ hmm. nǹkan àkọ́kọ́ nìyẹn nǹkan kejì ọba pàrọwà fún gbogbo àwọn ọ̀dọ́ nílùú pé kán jọ kán jẹ́ káwọn agbófinró kán ṣiṣẹ́ wọn hmm. ká má sì torí rẹ̀ lọ mú òfin sọ́wọ́ ara wọn hmm. bí òyìnbó ṣe máa ń sọ wípé àṣìṣe méjì kò lè mú dáadáa wá two wrongs cannot bring a right. Hmm. ẹ ń gbọ́ mi àbí. àgbọ́yé sà àgbọ́yé sà. so kí aráàlú kí. Ki wọ́n jẹ́ kí agbófinró kan ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ kí hmm. gbogbo wa náà dẹ̀ jẹ́ ojúra alákàn fi sọ́rí hmm. hmm. ìyẹn ni olóòtí aráàlú lè play láti ran agbófinró àti àwọn lọ́balọ́ba wa lọ́wọ́ torí pé when you see something and say something there will be peace for you and there will be peace for the entire community. Mm. Mm àwọn tí wọ́n dẹ̀ jẹ́ agbódegbà fún àwọn oníwà burúkú láàrin wa hmm. ká mọ̀ pé bí ọ̀bà ti kàn wọ́n lónìí wọ́n tọ́jú ẹ̀ pamọ́ ni hmm. tẹ́ bá bẹni tí ń ṣe tí ò dáa tẹ́ dẹ̀ ń fẹ́ yẹn pọ́n ẹ̀ ń fi pamọ́ ni hmm. torí pé ẹ̀ẹ̀mẹ́ni ó kàn lọ́la ọlọ́run jẹ́ nǹkan burúkú ṣẹlẹ̀ láàrin wa mọ́ o. àmì o àmì o àmì o. ẹ ṣeun gbọ́dọ̀ sá mo fi ọ̀rọ̀ kan sí ilẹ̀ pé máa padà sọ lórí ìṣọ̀kan láàrin àwọn lọ́balọ́ba wa. bẹ́ẹ̀ni there is no doubt wípé Ṣọ̀ún ló wà wájú nílùú Ògbómọ̀ṣọ́. Hmm. a dẹ̀ appreciate gbogbo àwọn lọ́balọ́ba hmm. tẹ́ ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí. Hmm. a dẹ̀ fẹ́ rọ àwọn tí wọ́n wò pé àwọn fẹ́ dìjà àgbà. Mm sẹ́ni ó ní wọ́n mọ́ jìjà àgbà ṣùgbọ́n torí taráàlú torí ààbò hmm. torí ìṣọ̀kan hmm. láàrin ìlú torí ìtẹ̀síwájú ìlú hmm. ọjọ́ kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba tí wọ́n ti ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Ṣọ̀ún ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ the third Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. kábíyèsí o kábíyèsí o a nílò ìṣọ̀kan sẹ́yìn táwọn lọ́balọ́ba yẹn bá gbọ́ra wọn yé dáadáa mm. kò sí ọba tí wọ́n máa hùwà burúkú ní dòmí rẹ̀ tí ò ní tètè ta sọ̀rọ̀ lólobó mm. tí wọ́n á dẹ̀ tètè mọ ìgbésẹ̀ tí wọ́n á gbé. lórí ẹ̀ bẹ́ẹ̀ ni fúlàní kan ò ní máa jẹ ayé fàmílétè ntutọ́ níbì kan mm. níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ lérò wípé báwọn bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú sọ̀hún ó túmọ̀ sí báwọn dẹrú sọ̀hún nóò hmm. ó túmọ̀ sí pé sọ̀hún bọ̀ wá gbalẹ̀ wọn nóò ẹ̀ àì máa gbìyànjú ṣe bí àgbà hmm. ọlọ́run ni mo sọ ní di bàbá hmm. lẹ́bù tá a wà ń sìn lẹ́bù pé ká rìn ní ṣọ̀kan ni àì àì àì àìrèpọ̀ méjò ní mọ́ kóyà jẹ wọ́n. níjọ méjò níyà olùṣọ́ àgùntàn ẹ̀dá kan tó yà àkókò màá tún mọ̀ kàn sí yín bó bá tún di nígbà míì sá. ẹ ṣeun púpọ̀ ẹ ṣe gan ni sá ẹ ṣeun gan ni sá. ọba tí èmi náà o. ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ohun olùṣọ́ àgùntàn peter ọlálẹ́yẹ ńlẹ́gbọ́n o akọ̀wé ìròyìn fún ọba àfọlábí gandhi ọláoyè orúmọgẹgẹ dàgbọn kẹta nílẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ̀ ló ẹ̀kú ojúmọ́ o. ẹ̀ lọ́wọ́. ẹ káàárọ̀ sá. Murtala ni lágbèjà kí mẹ́ta lọ́gbọ̀n mọ̀ sọ. ẹ ṣe mò ń gbọ́ yín bàbá ọ̀rọ̀ rẹ o. mẹ́ta ajé kò ní rẹ̀ yín o. àmì àmì àmì. ẹyẹ ìyẹn wa ẹgbẹ́ ajẹ́ ojú ọlá kan fi sọ́rí o. nígbà hmm. fúlàní káwa tó bẹ̀ tẹ́lifí haúsá tó bẹ̀ hmm. wọ́n ti fẹ́ fúlàní ọ̀wà máa pa wá díẹ̀ díẹ̀. Hmm. tí èbá ẹ̀rọ ọlọ́lọ́mọ ni a ti lọ́ba lóòótọ́. nǹkan ọ̀bá ti dàrú lóògbọ́mọ̀ sọ yìí pẹ̀lú àwọn fúlàní o. àwọn fúlàní kí wọ́n lọ bá àwọn àjèjì tí ń wọ̀ lú o. ẹ kú ètò. ẹ ṣeun gan ni sir mr Murtala ẹgbẹ́ o ẹ ṣeun orúkọ yín àgbìyànjú ìdájú dájọ́ gan lára tálẹ́ Ògbómọ̀ṣọ́. mo ń gbọ́ yín sà. ah ní ọba yẹn ń jẹ o. Hmm. ètò tí ẹ ṣẹlẹ̀ lánàá ìgbà tí mo padà ṣèwádìí ẹni ní mọ̀lẹ́gbọ́n yẹn hmm. wàhálà ara ní sí ń wá sọ̀sọ̀ lábẹ́ hmm, kan. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ ṣe orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. olóyè adérelé ìgbàlájọ bí ló ń sọ̀rọ̀ láti rẹ̀ ṣáájú. ọ̀rọ̀ rẹ̀ mọ̀ rí bàbá. akíní akíkábíyèsí wa. sẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ àwọn aṣọ fàṣẹ̀ǹdì wa wà o lọ́nà wo sà. ajá ajá tí ó lè ajá tó léyìn tí ó kàn gbó lásán ni wọn ò lè dá kankan ṣe. ẹ jẹ́ àgbọ̀ bàbá. tó bẹ́ẹ̀ ti kakiri yẹ kìíní ẹ̀ kejì wípé kí wọ́n má da ẹran jẹ kiri mọ́. gbogbo tó bá fẹ́ dẹran kí wọ́n ra ọgbà kí wọ́n máa ra oúnjẹ àtúnṣe ẹlẹ́dẹ̀ hmm. wọ́n ra oúnjẹ sẹ́lẹ́dẹ̀ àtúnṣe bíẹ̀ wọ́n ra oúnjẹ fún wọn ni. kí ni irú ìwà wo nìyẹn ebi ni ká pè ní àbá ìfẹ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ hmm. wọ́n ò ṣe dáadáa rárá. Hmm kí wọ́n parí òwe yẹn ká gbé lọ fún gómìnà náà kí hmm. gómìnà wa sọ fún pé òní káyìn rẹ̀ hmm. ẹ máa di ọba mélòó náà ti pa níṣẹ́ fúlàní hmm. mélòó ni ẹ pa wọ́n mọ̀ pé bàbá àwọn kó mọ̀ ìlú àwọn kó wọ́n mọ̀ pa um, adẹ̀rẹ́ sí gbogbo ogun tí fúlàní fa ojú wa rí nígbà kan pé fúlàní ogun ẹlẹ́kejì ló tó bẹ̀rẹ̀ yìí àwa dákẹ́ àwọn òran house of assembly wọ́n ṣe dáadáa o i'm saying it. Ògbómọ̀ṣọ́ ṣe é rántí ogun pamọ́ ṣe é rántí ogun asòfẹ́ ẹ jẹ́ ọlọ́run ọba ò ní jẹ́ kárógun o kò sì ní jẹ́ kálíwíkà kò ní jẹ́ àrílà lórí nílùú wa ìlú ẹ̀kú ojúmọ́ o. ìlú ẹ̀kú ètò. ẹ ṣeun gan ni orúkọ yín àti bìtẹ́ ti ń pè pàápàá. orúkọ mi ni karim ọ̀gá láti kátàlẹ́ ìgbìmọ̀ mo ń gbọ́ yín bàbá. kò ní bàjẹ́ fún yín. pápápá. ẹ dákun ẹ jẹ́ ká fi sáàsì ojú rẹ̀ alákùnrin sórí fúnra wa. ọ̀dà. orí wàhálà ti pọ̀ jù. ọ̀dà ẹ ṣeun gan ni sà ìlú ẹ̀kú ojúmọ́. ìpàdé di òyìn orúkọ yín àti bìtẹ́ ti ń pè. àjùmọ̀ ló sọ̀rọ̀ láti ibi tó pé. mo ń gbọ́ yín sà ẹ wo ojú ọba ní gbogbo òlú tì gbogbo àwọn fúlàní ìtọ́kàn ń pa ọ̀rẹ́ ẹ̀wá ní gbọ́ pé yorùbá pa fúlàní kan. ọlọ́run mọ̀ bá ẹ mọ̀ jà amófin lọ́wọ́ ara wa ìlú ẹ̀kú ojúmọ́ o ẹ ṣe orúkọ yín o. orúkọ mi ní blessing láti Ògbómọ̀ṣọ́. mo ń gbọ́ yín o. ẹ wo ẹ̀yin gbogbo ẹ̀yin yorùbá lẹ fún àwọn fúlàní láàyè gbogbo rádàrá tí wọ́n ń dánwò bíbẹ̀ wọ́n bí wọ́n dá lọ́dọ̀ wa. níbo lọ́dọ̀ tí kogi ní lọ́dọ̀ wa wọn ò bí wọn mẹ́tàlẹ́ wọn dà. ọ̀dà ẹ̀rọ ẹ̀ka ẹ̀rọ ẹ̀ka rọ. ẹ ṣeun o. orúkọ mi ni abdulhaid láti ìlú ọ̀ṣun. mo ń gbọ́ yín sà. ṣé ẹ rí pírọ́gírámù tó wà nílẹ̀ ìyá wa yorùbá yẹn bí wọn sọ. Hmm. níṣẹ́ yẹn pé àwa yorùbá ká máa ń ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ lẹ́sìn ìwà fẹ́ẹ̀mọ̀ táwọn náà láti ọmọ bá káṣíṣe òun